ẹ̀ lọ síbi kankan kí lè fẹ́ stress sókè fún tó bá ní kẹ́yìn dúpẹ́ ẹ sọ pé ẹ̀yìn dúpẹ́ ohun tí mo fẹ́ fi wọ̀nyí ìsìn bóyá máa wá dúpẹ́ àbẹ́yìn ò ní dúpẹ́ ẹ̀ owó lẹ́yìn ò ní ẹ̀ kì í sówó lọ́wọ́ mi ní ìfẹ́ kẹ́ dúpẹ́ àbí. after watching the show tell me in the comment section bóyá you will dúpẹ́ or you will not dúpẹ́. èèyàn lẹ́yìn èèyàn lẹ́yìn tí mo fẹ́ fi wọ̀nyí gbogbo nǹkan tẹ̀sí wá sú ẹ̀yìn ẹ ti ronú pé ó ti parí kò sí nǹkan kan mọ́ ẹ bèrè lọ́ọ́ madam Agnes bí wọ́n ṣe ń bí ọmọbìnrin ni wọ́n bí Mrs Agnes sí Kenya bọ́mọbìnrin ṣe ń rẹwà ó ga ó sìngbọnlẹ̀ lọ́mọbìnrin ó dúdú ó ń dán bí kóró òṣin madam Agnes ó yọ bí òdòdó ó da bí ọ̀lẹ̀lẹ̀ àwẹ̀ ìgbà tó bá ní pé òun wá ọkọ wàláì ọkọ alálùbáríkà lọ́lọ́run fún ní múndíà ẹ̀ wọ́n ṣèyàwó wọ́n fẹ́ra wọn ní ṣùlọ́kà ní pàápàá ẹ fẹ́ gbọ́ ìyá tó lóun ò ní dúpẹ́ bàbá tó rò pé òun nìkan ló wọ́ọ̀sì fún jù condition tí yín ló wọ́ọ̀sì fún jù ẹ sọ fún mi ní comment section bóyá máa dúpẹ́ lórí ọ̀rọ̀ mi sí Agnes àbẹ́ ẹ̀ ní dúpẹ́ ìyá Agnes wọlé ọkọ o hmm, wàláì kò jẹ ewé kò jẹ egbò tí Ọlọ́run fi fún ní ọmọ kò lọ yọ sílé dókítà kó tó di pé ọmọ bí wẹ́rẹ́ ló bá wa ṣe èèè eh, wẹ́rẹ́ ló bá wa ṣe ohun tí a rò pé kò ṣeé ṣe wẹ́rẹ́ Ọlọ́run bá ṣe ọmọ fún Mrs Agnes àti ọkọ ẹ̀ wọn ò dààmú kó tó rọ́mọ bí hmm. wọ́n bí kínní ọkùnrin ni wọ́n bí kejì ọkùnrin ni wọ́n bí kẹta ọkùnrin ni inú yín sì ń dùn fún wọn àbí ẹ ó tó kéèyàn dùnnú ẹni tó ń bímọ wẹ́wẹ́rẹ́ kódà wọ́n bí kẹrì ọkùnrin ni wọ́n bí ṣùgbọ́n ẹ fẹ́ gbọ́ hmm. this is why you have to subscribe to Nkeredo Yorubawuyi Nkeredo Yorubawuyi kò ná yín nìkankan láti subscribe torí bí ẹ ti máa wo nǹkan tá à ń sọ yìí mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n bí tó jẹ́ ọmọkùnrin afọ́jú làwọn mẹ́rẹ̀ẹ̀rin yes you heard me right afọ́jú ni àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin ìyá òfọ́jú bàbá òfọ́jú wọn ò ní afọ́jú nínú ìran wọn Kenya ló ti ṣẹlẹ̀ ẹ wo fídíò ẹ̀ Afrimat credit goes to Afrimat English àwọn ni wọ́n lọ sí Kenya tí wọ́n lọ bá Mrs Agnes sọ̀rọ̀ kí n tó wá fi fídíò ẹ̀ hàn yín mo fẹ́ sọ fún yín pé wọ́n gbìyànjú Ki ya ma àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí wọ́n ní káwọn bí sí táwọn bá bí mi sí tíyẹn bá ní ojú táwọn bá tiẹ̀ wá dàgbàdàgbà táwọn rè lóògbó àtọkọ àtìyàwó àwọn yìí táwọn bá bílé wọn á lè máa tọ́jú wọn wọ́n bí karùn-ún àfọ́jú wọ́n bí kẹfà àfọ́jú wọ́n bí keje àfọ́jú wọ́n bí kẹjọ àfọ́jú wọ́n bí kẹsàn-án àfọ́jú wọ́n bí kẹwàá àfọ́jú wọ́n bí kọkànlá àfọ́jú ọkùnrin làwọn ọmọ mọ́kànlá ó yà yín lẹ́nu ṣe máa dúpẹ́ bẹ́ẹ̀ ni dúpẹ́ no mò ń bi yín ẹ kọ́kọ́ wo fídíò yẹn náà kí wọ́n á béèrè lọ́wọ́ yín bóyá ẹ máa dúpẹ́ àbẹ́ ẹ̀ dúpẹ́ ẹ sọ fún mi o ẹ má wà sentimental ẹ sọ ní comment section bóyá ọ̀rọ̀ tí yín tọ́pẹ́ tọ́rọ̀ ọ̀rọ̀ tèmi tọ́pẹ́ nígbà tí mo pé èèyàn bímọ obìnrin ẹyọ kan ó bí ọmọkùnrin ó bí ọmọ mọ́kànlá àwọn mọ́kànlá jáfọ́jú bó ṣe ń bí wọn náà ń gba ọ̀padà ní kábíyèsí ọlọ́run ọba ọba tó ọba ọba àrà ibi tá rìn dé lórí yorùbá wuyì lélẹ̀ ó yẹ wò kíá kíá. experienced hell on earth. She gave birth to 11 blind children. Oh, yeah, you heard me right. Not one blind kid or two, but 11 blind children. As soon as Agnes got married, she gave birth to her first child, who was blind, and her second child was also blind. She continued to have children, hoping to have at least one of them who wasn't blind and who would take care of his other blind siblings when Agnes is no more. But unfortunately, she ended up with 11 blind children, not even one that came with eyes. It was so heartbreaking for Agnes. Her husband continued to be close to her and raised the children together. To make matters worse, later her husband died. So now this lady is the only one who takes care of all these 11 hmm. blind children by herself, from the clothes they wear to the food they eat. Some are still being taken care of old age, as if they're still children. The story of Agnes makes me more satisfied with what I have, because what you take for granted makes others sleepless. This is Aframax English. ṣé bó ṣe rí ìyá tí ò fẹ́ dúpẹ́ bàbá tí ò dúpẹ́ ìyá yìí ló ń tọ́jú àwọn ọmọ yìí wọ́n fẹ́ wọṣọ ni wọ́n fẹ́ ṣe gbá ni wọ́n fẹ́ ṣàwo ni ìyá yìí ló ń tọ́jú wọn ó wá fẹ́ gbọ́ ó lọ́kọ òun dáa ó lọ́kọ òun ṣèyàn ó lọ́kọ òun ló ń fọwọ́ kùn táwọn ṣe ń tọ́jú wọn dórí <laughs> aṣọ wíwọ̀ bàtà wíwọ̀ oúnjẹ jíjẹ àbíṣẹ́ kí ló fẹ́ rán wọn kò lówó ìyàwó òkọ́lé ọkọ òkáàsẹ̀ kábà ni wọ́n fáwọn ọmọ yìí owó ni ó yà yín lẹ́nu ẹ o n tó ń jẹ́ ọlọ́wọ́n ọba ara nìyẹn despite pé ìgbà tó wà nínú oyún ó lóun ò lè má lọ ṣe antinata wọn náà wà òkè wọn má ti ń dáyé àfọ́jú náà ń bá wa sáyé wọn ò rí ìyá tó bí wọn rí báyìí dúdú nìyá àwọn pupa ni wọn ò mọ inú ẹ̀jẹ̀ ni wọ́n ti ń fọ́jú wá kábíyèsí ọba rà ìgbà tí gbogbo ẹ̀ máa sojú dé ọkọ tó ń rà assist ẹ̀ ikú tún wọlé ó tún mú ọkọ ẹ̀ lọ if you don't know the count of what I am saying. I am telling you, Mrs. Agnes lives in Kenya. She gave back to 11 children. You, yes, you heard me right. 11 children. And you know what? This is where you will thank God for your own life. Those 11 children are blind children. This is not a tale by moonlight. A reality. Can't you see? This woman is living in hell on earth. Why won't you God thank your God? All praises and adoration to Almighty Elédùmarè. Bàbá ẹ ṣé o, mo dúpẹ́ Hey! When I saw this, I'm like, I glorify you, Elédùmarè. Ẹ jẹ́ ká fẹ́ pàtìyìn fọlọ́wọ́n bá ìrìnkèrindò Yorùbáwùyí ìrìnkèrindò Yorùbáwùyí ìrìnkèrindò Yorùbáwùyí this is where I will giving you all these kind of things ìròyìn ayọ̀ la máa gbọ́ lágbàlá olódodo ìròyìn ayọ̀ la máa mú wá fún yín Mrs hmm, Agnes tiyín náà kì í ṣèbànújẹ́ because when Mrs Agnes see another person she will even glorify Almighty Elédùmarè. Mm ètò tó kọ́ni lọ́gbọ́n o. èrìkè rídò èrìkè rídò yorùbá wuyì ó gbà ṣàlàrúgẹ. ẹ jẹ́ ká koríki bàbá wa o ká má bàa gbàgbé ilé. èrìkè rídò.